وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ rẹ̀ fún òṣèlá muhammad sallallahu alayhi wa sallam àánú rẹ̀ ìkẹ́ rẹ̀ kí o máa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wá gbé títí láíláí àmín ní ìtẹ̀síwájú ibi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ wa dé ní abẹ́ asbab àbí ìlàjì du'afil iman àwọn nǹkan tí yóò máa jẹ́ ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ àwọn nǹkan tí ó ń jẹ́ ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ nínú tírà àfáwà fadilatu sheikh muhammad salih al-munajjid abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kí ó bá ṣe àlékún dáadáa fún àfáà náà wọ́n ń bẹ láyé ọlọ́run kó bá lọ́rọ̀ ẹ̀mí wọn tí orúkọ tírà náà jẹ́ dhahiratu da'fil iman wọ́n ṣàlàyé àwọn dhawahir àwọn nǹkan tí èèyàn máa ń rí lára èèyàn téèyàn ó fi lè kẹfìn pé ìmánì èèyàn ó ti ń jòrò yálà tá a bá rí lára ẹlòmíì àbí tá a bá kẹfìn rẹ̀ lára ara wa gan fúnra wa èyí tó dáa jù ní kó kọ́kọ́ rí tara rẹ̀ hàn ṣáájú kó tó rí tẹlòmíì àwọn zọwáyìr kan bẹ téèyàn bá ti kẹfìn ẹ̀ lára èèyàn kéèyàn ó tètè mọ̀ wípé ó ń júwe lílẹ̀ ìgbàgbọ́ ni gẹ́gẹ́ bí afáwa Muhammad Salih al-Munajjid wọ́n ti ṣàlàyé ẹ̀ bákan náà wọ́n tún sọ̀rọ̀ nípa asbáàbù dọ́àfil iman àwọn nǹkan tí máa ń fà á gbogbo nǹkan tó bá ṣẹ̀ yóò nídìí yóò sì ní nǹkan tó ṣokùnfà ẹ̀ lẹ́yìn eléyìí wọ́n tún sọ̀rọ̀ nípa pítọ̀ bó bá ti wá ṣẹlẹ̀ tán kí tún ni níta lè fi ṣe wọ̀ níta lè fi ṣe wọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti lè wá ọ̀nà àbáyọ sí tí mọ̀nì wo fi lè tún padà sí pípé agbárin eléyìí náà ni à ń ṣàlàyé lọ́wọ́ ìbẹ́lẹ́wọ̀n bá nu tóbi rẹ̀ kí ó fún wa ní àgbọ́yé rẹ̀. رجاء القبول مع الخوف من عدم القبول inú àwọn kan tí máa ń jẹ́ ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ ọ̀kan nú ẹ̀ òun náà ni kéèyàn ó mọ téèyàn bá ṣiṣẹ́ láàdá kan èèyàn kírun ni èèyàn gbààwẹ̀ ni àbẹ́hùn yẹn ṣe èyíkéyìí nínú àwọn nàwáfíìl iṣẹ́ àṣegbọrẹ kéèyàn ó má máa fọkàn balẹ̀ wípé àfàìmọ̀ ṣe lọ́lọ́wọ̀n nígbà kò sí nínú ṣíṣe àwọn olùbẹ̀rù ọlọ́run kò sí nínú ṣíṣe àwọn sálẹ́fù hadi ilẹ̀ umma tí wọ́n bá ṣiṣẹ́ olóore síwájú ọlọ́run kódà wọ́n ṣe bó ṣe yẹ ká ṣe rọjá olùkọ̀bùl ìmọ̀ ṣàfọkàn tẹ pé tọ́ ọlọ́run ó gbà ma'al khawf min adam al qabul ẹ̀rù ó tún máa bà wọ́n pé tí ò bá gbà ń kọ́ kílà abẹ́ ṣe wọ́n mọ̀ yí pé ọlọ́run ní tẹ́ bá ti ṣe báyìí ànábì ní tẹ́ bá ti ṣe nǹkan báyìí ọlọ́run ó gbà ọkàn balẹ̀ ṣùgbọ́n ẹ̀rù ó tún máa bà wọ́n wípé sọ́kàn tí ìbalẹ̀ tán torí pé fa'alun lima yasha fa'alun lima yasha ọlọ́run lè ṣe nǹkan tó bá wù ú bóyá nǹkan bí ń bẹ téèyàn ti ṣe gan tọ́lọ́run ó sì torí ẹ̀dá nǹkan yẹn nù téèyàn ò mọ̀ eléyìí kéèyàn ó máa ní nǹkan yìí lẹ́mìí ọlọ́run ló yàn ní sábàbí dáadáa kan lérílẹ̀ àwọn èèyàn wá ń tọ́ka sí i pé a lágbájá ọlọ́run fi ṣe sábàbí dáadáa báyìí tàmádò ọlọ́run fi ṣe sábàbí dáadáa báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tó níjà kíní dòdò fẹ́ nìyẹn wípé kéèyàn máa sọ pé tọ̀ bọ́lọ́run pé wọn ò bá tiẹ̀ níṣẹ́ rí kankan níwájú ọlọ́run bọ́lọ́run bá bí òun lé ìjọba kí àwọn ó sọ pé òun ṣe báyìí ẹni tí ìbẹ̀rù ọlọ́run tó bá wà lẹ́nu rẹ̀ kì í sọ báwọn nítorí pé ẹ̀rù ò mà bá èyí tó rò pé ó ṣe òun gan béyìí tí ò gbà gan ni nínú àwọn iṣẹ́ rẹ̀ bọ́lọ́run sì fẹ́ gbà tọ́lọ́run bá rí pé òun ṣègbéraga lérí ẹ̀ ọlọ́run lè dá lóyún àláyà kó lóun ò ní gbà sọlọ́ fi jẹ́ pé àwọn ẹni rè ṣáájú wọn a máa lo ìṣesí yìí gẹ́gẹ́ bí ìwòsàn tí máa jẹ́ kí máa ní èèyàn kó lékún nítorí wípé ó máa sapá ó máa gbìyànjú sí i kódà káwọn èèyàn ń wò wípé o ti ṣe ó máa ríra rẹ wípé tó ẹ̀yin lẹ́yìn sọ pé mo ṣe sọlọ́run tí ì sọ bẹ́ẹ̀ ó dìgbà bá rí jọ́bí àkẹ́yàmọ̀ tọ́lọ́run bá sọ pé mo ṣe lọ́kàn yóò tó ṣe kí ni yóò tó bá eléyìí ń bẹ nínú ìṣesí àwọn tó ṣáájú wa rọ̀jáwùl kọ̀bùl wọn a máa lágbèyèlé e pé ọlọ́run ó gbà á ṣùgbọ́n máa àlàkọ́ fi mí nà ádàm lè kọ̀bùl ẹ̀rù tún máa ń bà wọ́n pé àyè mọ̀ tọ́lọ́run bá wá gbà ńkọ́ kí lèyìn abẹ́ ṣe ìyẹn máa jẹ́ kí wọ́n bá dàlẹ́ ìṣèhádì fi tọ̀ áàt lẹ́yìn ìgbà téèyàn bá ti sapá téèyàn gbìyànjú lérí àwọn iṣẹ́ olóore àwọn iṣẹ́ ládàá yambagil khawf ó tún dá kẹrù ó tún máa bàyàn kéèyàn ó máa páyà min raddiha ala sahibiha kó mọ̀ wàá tún di pé èyí tí wọ́n ó tún dá padà sí ẹni tó ṣe kéèyàn máa bẹ̀rù pé tọ́ ọlọ́run mà tún dálù wà láyà anabi ibrahim alayhi salatu wassalam ìgbà tí ọlọ́run pa láṣẹ kó kọ́ kàábà òun àti ọmọ rẹ̀ Ismail nígbà tí wọ́n kọ́ tán tí wọ́n sọ ní pé Rabbana taqabbal minna innaka anta ọlọ́run àti ṣe tún gbà lọ́wọ́ wa o gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ká mọ̀ wípé àwọn ẹni ọlọ́run àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn àfáàsùn náà tó tọ́ ẹ máa gbóòórùn rú àwọn àṣẹṣe báyìí nínú ṣíṣe wọn bó ti wulẹ̀ kí wọ́n fi ìmọ̀ wọn ṣàǹfààní fáwọn èèyàn tó bayna al-khawf war-raja bó ti wulẹ̀ kí wọ́n fi owó wọn ṣàǹfààní fáyé tó bayna al-khawf war-raja bó ti wulẹ̀ kí wọ́n fi ipò tí wọ́n ní fi ṣàǹfààní fún Islam tó bayna al-khawf war wọn ò ní máa sọ ní sọ ti fàárí wọn ò sì ní máa sọ ní sọ pé àfàìmọ̀ṣe wa lọ́lọ́run ò ní gbà lá ọlọ́run tayọ wo bẹ́ẹ̀ torí pé kà ní yíyó nàá nílẹ̀ alẹ́mí ọlọ́run ra ọ̀rọ̀ ọ̀rọ̀ tayọ tó lóun ṣe yẹn ó lè lóun ò nídìí kò sẹ́ni tí ó bi ọlọ́run léèrè abẹ́lẹ́ wọn bá nítorí rẹ̀ ibi tí a bá dé yìí ọlọ́run má da àwọn ṣe wà lù wá wọn. عن عائشة رضي الله عنها قالت سألت رسول الله صلى الله عليه وسلم عن هذه الآية ìyàwó Aisha radiyallahu anha kọ́lọ́mù ọba kọ́ba yọ́nú sí wọn wọ́n sọ wípé sa'altu rasulallah sallallahu alayhi wa sallam an hadhihi al-aya wọ́n ní mo béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run nípa ìtumọ̀ àyà yìí àyà tí ọlọ́run sọ wípé a'udhu billahi minash shaitani rajim walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajilah àwọn tó ṣe wípé yu'tuna ma atau, wọ́n máa ń fún àwọn aláìní ẹ̀yìn tí ó ń bẹ lọ́wọ́ wọn ẹ̀yìn tí wọ́n ń fún àwọn tí wọ́n máa ń fún ẹ̀yìn tí wọ́n ní wọ́n máa ń fún àwọn tí wọ́n máa ń fún nígbà tán bá ń fún wọn háàlù wọn ni pé wa qulubuhum wajila ẹ̀mí wọn yóò tún máa gbàdìrì ẹ̀rù máa bà wọ́n pé ah, ọlọ́run èyí tá à ń ṣe báyìí ọlọ́run dàlú aláyà o ìṣesí wọn nìyẹn. qalat Aisha radiyallahu anha ìyàwó Aisha ni mo ní humul ladina yashrabuna al-khamra wa yasraqun àwọn yẹn ṣe é tí máa ń mutí tí wọ́n sì máa ń jalè torí pé n tán fáwọn èèyàn ó jẹ́ káwọn náà mọ̀ pé ọ̀nà ìrú làwọn náà ti rí ló jẹ́ káyà wọn máa já kọ́ọ̀l láà yabnata siddiq anabi ni láà kò rí bẹ́ẹ̀ o mò ń pè rẹ ọmọbìnrin abubakar tá a lọmọbìnrin abubakar náà wọn náà ní ìyàwó aṣọ wa min hadha al-mantaliq níbi tá a bá dé yìí a rí pé anabi sallallahu ó máa ń pè ìyàwó aisha radiyallahu anha. ní oníranran orúkọ èyí tó ń tọ́ka sí ìfẹ́ àti ipò tí ìyàwó Aisha wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa ìmí ma ń tọ́ka sí almawadda walmahabba ìmí ma ń tọ́ka sí alishfaq wa rahma. sọlẹ́ tó ń túmọ̀ sí wípé. nínú súnà ló wà kéèyàn ó máa pèyàwó èèyàn lóríṣiríṣi orúkọ ṣùgbọ́n kàkà tó yẹ kí ẹlòmíì ò ṣe léyìí bí èpè bí kò máa sọ fún ìyàwó ó pè yàn ní òmù lágbájá sí ọ̀fẹ́ sí orí ibùba ìyàwó rẹ̀ ní báwí nígbà tó rí sí ọ̀fẹ́ sí orí ibù ìtumọ̀ náà ni pé orí ibù ni olórí ibù ni àbí kọ́ máa sọ fún ìyàwó rẹ̀ pé o rò pé ọdẹ orí ó ń bá ajá la a ò kọ́ ilé nínú súnà tá a kọ́ lọ́dọ̀ ànábi sallallahu alayhi wa sallam kò sí nínú súnà ànábi sallallahu alayhi wa sallam nìyẹn albadá nìyẹn ànábi sì nìyí màá kánà nàbí sallallahu alayhi wa sallam fàáhíṣà wala mutafàáhíṣà ànábi yìí sọ̀rọ̀ téèyàn wà á gbọ́ téèyàn bá ẹni tá a pè láàfà ẹni tá a pè ló ń súnà kéèyàn kàn wàá ká mọ́ wàá tiẹ̀ pé ó sì orí bu ah, ah. ọ̀gá tó bá rí yẹn náà ara rẹ̀ náà ó sókè fọ́ọ̀ṣù nìyẹn ọ̀rọ̀ tó yẹ pé ìwọ náà rí wípé kò yẹ kí wọ́n ká mọ́ mọ́ ẹ lẹ́nu ìyàwó tó gbé sínú ilé tó ń bímọ fún ọ anabi sallallahu alayhi wa sallam anabi máa ń pè ya wa ní ya aish atarkhim ya aish arábìnrin mi sọ pé yá Aishatu yá aish arábìnrin gbé báyìí tarkhim náà ń pè yẹn lọ́dọ̀ àwọn afọ onímọ̀ nahawu ìyẹn lè ṣe tarkhim kéèyàn má kéèyàn já làwọn kan fi ń sọ pé àbí tarkhim ni Yorùbá gbóyè ni náà bá fẹ́ pé Aisha tún ní Aisha náà bá fẹ́ pé Abdul Jalil Abdul Jalil mudathir muda wọ́n ṣe tarkhim ni wọ́n ṣe ni bó tilẹ̀ jẹ́ pé tarkhim ó láwọn ṣòro tí mi ṣòro pé èyí tí yorùbá ń ṣe kò ní wọn ò ní ṣòro jù kan pàtó Abdul Latif Lati àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anabi sallallahu alayhi wa sallam anabi ni ya aish ìyàwó Aisha anabi ó pè yóò sọ ọ̀kan náà àwọn ọba nàbí ṣe máa ń pè ìyàwó Aisha àtàwọn orúkọ míì níbí yìí anabi ni yabnata Siddiq lil ishfaq wa rahma ibẹ̀ yẹn ló sì wà yabnata Siddiq ṣé ìyún lòun tó sì tó ń fọkàn rò nìyẹn lil ishfaq yabnata Siddiq níbẹ̀ ń ó nítumọ̀ nínú bí lábá ṣe gbé kalẹ̀ ṣùgbọ́n ìyàwó rẹ bẹ́ẹ̀ bàbá rẹ alájọ ni bàbá ẹ̀ wọ́n wá ní ìwọ ọmọ alájọ tó bá lọ túmọ̀ sí èébú má lò ó tó yẹ pé èébú lọ túmọ̀ sí má lò ó torí pé gbogbo èdè ló láwọn xasọ ìsì tiẹ̀ xasọ ìsì tó ń bẹ pẹ̀lú ẹ̀ nínú èdè haúsá wọ́n lè pè yàn ní abdullahi mekao abdullahi afọ́jú àwọn ò rí sí èébú wọ́n fi júwe ẹ̀ ni kẹ́ ẹ fi dá mọ̀ hmm? so áùdù dógó áùdù tó ga ṣùgbọ́n ní èdè yorùbá àkàtà ìbùsọ pé ẹnìkan afọ́jú àwọn bàbá tó jó ń dùn wọ́n ojú ń dùn ní yorùbá òwe ìwọ náà ti mọ̀ pé tán bá lójú ń dùn pé ojú ń dùn ẹ̀ mọ̀ rà tẹ́ ọwọ́ ń ọrọ̀ àrọ̀ ṣùgbọ́n yorùbá ò ní sọ parọ́ ṣùgbọ́n sẹ́ka awùsọ àrọ̀ náà ní awùsọ pé afọ́jú ẹ̀ mọ́lágbájá afọ́jú ṣùgbọ́n yorùbá ò ní àìtójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà nínú àwọn kàṣọ èso tí ó bá ní tó bá jẹ́ pé kò pé ní ọmọ bàbá alágbájá tí ò bá ti nípa ah, síbá mi náà á ní ẹ tí ò bá ti ní mú ìyẹn lọ́wọ́ torí pé wàá mọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ anábìnrin yabnata Siddiq mo pè rẹ ọmọ Siddiq walakinnahum alladhina yasumuna wa yusalluna wa yatasaddaqun àwọn tọ́lọ̀ ń sọ ń bí yìí àwọn tó ń gbá àwẹ̀ tí wọ́n ń kírun kódà tó ń ṣètọrẹ àánú àwọn náà làwọn tó ṣe tọ́lọ̀ ń sọ ń bí wà wọ́n mi yẹ kọ̀ fún tí wọ́n wá ń páyà. Allah yuqbala minhu pípé wọ́n ń páyà kọ́mọ́ àti pé wọ́n mà ní gbàṣẹ́ ìlọ́wọ́ àwọn. ulaika alladhina yusari'una fil khayrat àwọn wọ̀nyí làwọn tí a lè sọ wípé wọ́n ń pọ̀ sẹ̀sẹ̀ wọ́n ń salápá ń tètè lọ síbi àwọn sí olóore hadith yìí ń bẹnu tíra àfàwà imam tirimidi ó sì ń bẹnu silisilatu sahiha ti àfàwà sheikh nasiruddin alalbani rahimahullah rahmatan wasa. so yẹn túmọ̀ sí wípé ẹ wo ohun tí ìyàwó aisha táwọn gbọ́ yìí gbà nítorí fi lè mú akẹ́rù tó máa bà wọ́n pẹ̀lú dáadáa tí wọ́n ń ṣe àbọ̀nà àtàgbà rówó àbí ò ni ṣùgbọ́n anabi sọlá ọ̀sán ni là kò rí bẹ́ẹ̀ o àwọn yìí gan-an làwọn tó bẹ̀rù ọlọ́run ló jẹ́ kẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ẹ dákun jẹ́mọ́ níbo ni ìgbéraga ti fẹ́ wá wà nínú ẹ̀mí èèyàn báyìí bó ni ìgbéraga ti fẹ́ wà nínú ẹ̀mí èèyàn nítorí pé ní táwọn èèyàn fi ń yíyan òun gan tó bá dá dúró ẹ̀rù ó tún máa bà wọ́ torí pé kó tó di pé èèyàn ò gbéraga tán bá ti yìn ọ́ tó ṣe déédéé ẹ̀yìn nínú ẹ̀mí tiẹ̀ náà yóò fi gbéraga ṣùgbọ́n tán yìnyàn tí wọ́n ń fiṣẹ́ mi pé n tẹ́ ẹ mọ̀ lẹ́yìn sọ <laughs> òun mọ̀ra òun jù yẹn lọ bẹ́ẹ̀ bá lóun pé òun mọ̀ pé òun pé ìyẹn ò lè bí gbèrágà iṣẹ́ tó ṣe táwọn yẹn gbá ṣe bá ń ṣe pọ́lá alágbájá kò ní sóbìnrin kankan tí ó lò jáàbù lọ àkúrẹ́ yìí wọn náà ní àmọ́ pé ìyẹn lẹ tún rí téèyàn bá tún dé dẹ̀rẹ̀ nǹkan èyí tá a tún ṣe ń bẹ̀ ṣùgbọ́n bá ṣe ń sọ̀hún ọ̀yẹ̀kẹ́rù mọ̀ báyìí ṣíṣe ń wá ni àbọ̀lọ́ nǹkan wà fakọ̀ ó fòun ṣe sábàbí torí pé tí ọba kulẹ̀ lọ yóò ṣe kí ni o yóò lẹ̀ lómi yá ní fàrí ká dá ìyà àti ìyà jùlọ yẹ padà sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ká dá padà sọ́dọ̀ ọlọ́run nígbà tó pọ̀ wá tá a kọ́ ń bàbá rẹ̀ ìran bàbá rẹ̀ kákéwò kí ló lè lórí kíni bọ́ ọkọ ẹlòmíì ọkọ torí pé ó ti wà nù àkọọ́lẹ̀ pé yóò jàfa ètò tọ́lọ́ni so gbogbo ayé ọba wa a máa hunrin kì ọ pé ìwọ ni ìwọ tiwọn ni nínú ẹ̀mí tiẹ̀ ìwọ ń páyà lórí àwọn nǹkan yẹn àwọn nǹkan wọ̀nyí kò lè jẹ́ kí gbéraga kò lè jẹ́ o kó wà ọba sì ti sí gbéraga yóò máa hàn nínú ọ̀rọ̀ ẹnu yóò máa hàn nínú ìwà yóò sì máa hàn nínú kí ni o nínú yẹn fi jẹ́ pé àwọn tí wọ́n bá ná owó wọn pẹ̀lú pé wọ́n ní wọ́n tún máa ná wọn ní ṣe fàárì kódà wọn ò tún fẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n kò lóògùn òun wọ́n jìlá ẹ̀mí wọn ò tún máa mì pópópó pé tọ́ má dàlú wà láyà gbogbo ẹ̀san tó ní bẹ níbi kéèyàn náwó sànú wa jáwa náà ò rí ìdí tá a fi ń ṣe nìyẹn bẹ́ẹ̀ yẹn kí wọn gan wọn ò ní fẹ́ kọ́mọ́ bàá jẹ́ pé yóò tún lọ jẹ́ kí ládàá àwọn ṣe kíni o kò dínkù ọlọ́run jẹ́ kí gbogbo náà ò lè wà ní irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ wọn. وقال أبو درداء رضي الله عنه لأن أستيقن أن الله قد تقبل مني صلاة واحدة أحب إلي من الدنيا وما فيها أفوى أبو درداء أني لأن أستيقن لأن أستيقن كي أسيكي ما مداجو كي بارين كاكاتولي في دامي لوجو wípé anàlọ́ha pé dájú ọlọ́run o ọ̀dùtàkọ́bẹ̀lẹ̀ mi ní sọ̀láàtà wàhídà pé ìrun ẹyọ kan nínú gbogbo tí mo kí láyé tí mo màmọ̀ dájú pé ọlọ́run gbà tó sì dájú àhábò ẹlẹ́yà ó dùn mọ́ mi nínú pọ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ mìíràn dúnìyà wà ju gbogbo ilé ayé àti gbogbo nǹkan tí ń bẹ nínú ẹ̀ lọ kán kó gbogbo ilé ayé fún mi àti gbogbo nǹkan tí ń bẹ nínú rẹ̀ kó lè dùn mọ́ mi tó kàn fi dá mi lójú pé nínú gbogbo òrùn tí mo kí láyé ìrun àyílá yìí mọ́gírìbì yìí o ọlọ́run gbà Abu Darda mina sọ̀hábà nínú àwọn sàbẹ̀ ni tí wọ́n fi bẹ̀rù ọlọ́run kírun wọ́n kírun lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam kírun lẹ́yìn anabi kéèyàn máa dáàtò pé ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀tún wò xaw wa qulubuhum wajila inna Allaha torí pé ọlọ́run ọba innama yataqabbalu Allahu minal muttaqin dájúdájú ọlọ́run ọba ní máa ń gba iṣẹ́ ẹni tó bá níbẹ̀rù ọlọ́run so ntí afọ Abu Darda abẹ́fà bẹ̀rẹ̀ pé nítorí mọ́lọ̀ ń gba ẹyọ kan àjẹpò náà ti wà nínú kinu minal muttaqin torí pé ẹni tọ́lọ̀ ń bá gba iṣẹ́ rẹ̀ ẹni yẹn ti jọ́ kan nínú kinu minal muttaqin náà tó bẹ̀rẹ̀ ọlọ́run. àyà yìí àwọn ọlọ́mọdé ẹ̀ ẹ̀rì orúkọ wọn tako orúkọ ti Ibn Kathir ọlọ́mọ púpọ̀ lọ Ibn Kathir ṣùgbọ́n àwọn ọlọ́mọdé ẹ̀ so kọ́lọ̀ kó kó sànù wa àwọn náà ni àwọn kọ̀díání àwọn kọ̀díání àwọn ìjọ gula muhammadu àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn gulamu tí èèyàn bá ń nínú àwọn ẹ̀rí a fẹ́ sọ̀rọ̀ lórí eléyìí torí pé ìwà àti wọ́n lè jọ máa fọ̀rọ̀ jómi tó rọrọ̀ wọ́n máa ń lo àyà yìí láti lè fi báàkì ìdí táwọn èèfi kírun lẹ́yìn ẹni tí ìbá sọ lọ́mọ díẹ̀ wọ́n béè lọ́wọ́ àfa àwọn àti olórí wọn olùdásílẹ̀ ìjọ wọn Mirza Gulam Ahmed ọmọ Murtado wọ́n bi léèrè wípé kí ló dé tẹ́yìn fi kírun lẹ́yìn ẹni tí ó bá nígbàgbọ́ nu ìlànà gùlámù ìlànà kọ̀díáníyà tẹ̀gbé lọ́wọ́ wọ́n nídìí táwọn èyí fi kírun lẹ́yìn torí pé ó dá àwọn lójú pọ́ lọ́wọ́ lè gba ìrun àwọn ènìyàn kí ló tọ́lọ́wọ́ fi ní gbà torí wípé àwọn yẹn ò ní gbàgbọ́ nínú ìdánilábì yìí òun ìnígbàgbọ́ nínú ìjánabi òun nínú àmì ìpayà ọlọ́run nínú àmì pé èèyàn bẹ̀rù ọlọ́run sí torí pé tútú táwọn máa ń tú àyà Quran nígbà tó lọ́wọ́n bá ń sọ ní suratul Baqara a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alif lam mim dhalikal hudan lil muttaqin wọ́n wà ní kí ni túmọ̀ lèmùtẹ́kìn alẹ́dínà yu'minuna bil ghaib wal ghaib una gulam ahmed. ẹ lọ wo tafsir wọn so sẹ́sìmọ̀ kí mùtẹ́kìn là ń sọ la rayba hudan lil muttaqin tani muttaqin alẹ́dínà yu'minuna bil ghaib ayé bi gulam ahmed so idan adamul iman bin nubuwati gulam ahmed akhrajaka. min zumuratil muttaqin àìmọ́jọ kan nínú ẹni tó nígbàgbọ́ nínú ìjáninabi gùláàmù ó ti yọ ọ́ kúrò níbi ìjọ kan nínú kíni o nínú olùbẹ̀rù ọlọ́run ìdán bọ́ ọ bá wá kírun fáìmọye ọdún ọlọ́run ò ní ìgbà torí wípé innama yataqabbalullahu minal muttaqin tẹ̀lé bá ṣe máa bá ṣe máa sanalysis ẹ̀nu èmi ti bá wọn jókòó dáadáa mo ní torí pé mutakin ó dẹ̀ sí nínú mutakin sọlọ́n dẹ̀ sọ pé anything tóun ó bá gbà nínú ẹni mutakin lòun ó ti gbà wàbí táàlì irun tóun kí ọlọ́run ò lè gbà kóun wá dúró lẹ́yìn ẹni tọ́lọ́run ò ní gbà rẹ̀ so idan èyí tá a sọ yìí scholastic proof nìyẹn wọn èyí sábà sọ fún àwa mu ẹni tó bá jẹ́ àfa àtàwọn tó fẹ́ ná máa lò fún tí bá yẹ pé àwam àwam ẹni tí wọ́n mọ̀ sọ ni pé àwọn máa kírun lẹ́yìn àwọn yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọ́n ń so oúnjẹ mọ́dì wọ́n ń so aláwọ̀ òṣòyìn mọ́dì kí ẹ̀rọ wọn ò má ìyẹn ni wọ́n máa sọ ṣùgbọ́n tó bá ti ní mọ́ ọ̀sán pípọ́n tan ara rẹ jẹ àti mọ rísìn tẹ́ ìyẹn ò kọ́ àìgbà pé ànábì ọlọ́run ni kò láàmú ẹgbà pẹ̀lú ẹni yẹn o kò sí nínú mọ̀tọ́kì ṣùgbọ́n tí wọ́n tú yìí béèyàn bá gbogbo tẹ̀síìrì ayé kò sí tẹ̀síìrì kankan tó tú bẹ́ẹ̀ àyàfi tẹ̀síìrì gùlámù nìkan ni wọ́n máa ń tú bẹ́ẹ̀ níta sì ń sọ yẹn tó bá fẹ́ máa mọ̀ dájú ẹ lọ wá Quran nìkan tó bá ṣe pé àwọn Ahmadiyya náà translate yes English ẹ lọ wo ọ̀lẹ́dínà yóò mi lónà bìlọ́gẹ́ ẹ lọ wo footnote kí ẹ lọ wo nǹkan tí wọ́n kọ rẹ̀ lọ́jọ́ ẹ lọ wò pàápàá jùlọ àwọn ìta ti ṣe tipẹ́tipẹ́ ẹ lọ wò ẹ wò nǹkan tí wọ́n kọ rẹ̀ èyí tí mo sọ yẹn ń bẹ nínú òwe wọn kàtà ń pè ní pronouncement of promised messiah lórúkọ wo bẹ̀rẹ̀ ti sọ náà ti wọ́n ń bi àwọn béèrè bíi fatawa tó nasàlá sàlámù. ومن صفات المؤمنين احتقار النفس امام الواجب من حق الله تعالى قال النبي صلى الله عليه وسلم لو ان رجلا يجر على وجهه من يوم ولد إلى يوم يموت هرم في مرضاة الله عز وجل لحقره يوم القيامة حديث رواه الإمام أحمد في مسنده وهو في صحيح الجامع النبي صلى الله عليه وسلم أنا بن لو أن رجلا تبع سيبقى يجر على وجهه min yawmi wulida ila yawmi yamuti harama tẹ́pẹ́ ẹni yìí wọ́n dojú rẹ̀ bolẹ̀ báyìí wọ́n wá ń wọ́ nílẹ̀ látijọ́ tí wọ́n ti bí ila yawmi yamuti harama títí dijọ́ tó fi kú lárúgbó tẹ́mi ẹ̀ tó gbọ́n tẹ́pẹ́ láti ilẹ̀ kò síjú òkèèrè báyìí sùjúdù ni. wa min sifatil mu'minin nínú àwọn ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo ihtiqaru nafs wọn a máa yẹpẹrẹ ẹ̀mí ara wọn wọn a máa fojú kéré tẹ̀mí ara wọn bá ṣe àmàmà lùwájib níwájú tó jọ̀ràn yàn tó yẹ kí wọ́n ṣe min haqillahi ta'ala gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ọlọ́run tó kéèyàn ó ṣe tọ́lọ́ ní kéèyàn ó ṣe tán bá ti ṣe wọn ò ní rí nǹkan yẹn sí nǹkan tó tóbi torí pé ntọ́lọ́nkú lẹ́ ń ṣe fún wa ó pọ̀ ó kírun àwọn ẹ̀ pẹ̀lú òun ta kí ló ṣe náà tẹ́gbọ̀n yẹn fẹ́ fi wíra wọn ní ó san owó ojú kan ẹ̀yọ kan gbogbo òun tó ń kí asàlàyé fún wa níjó ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dá kíndìnrín méjì sí wa la ìkan ń ṣiṣẹ́ ìkan ò ṣiṣẹ́ níjọ́ tí kan bá ti ní ààyè ìkejì ó sì gbàṣẹ lójú ẹsẹ̀ láì fi jẹnẹrétọ̀ tí ẹgbẹ̀rún èèyàn tí kan bá wá daṣẹ́ lẹ̀ lójú ẹsẹ̀ náà ọlọ́run gbogbo ẹ̀ náà ìkejì ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ lára gbogbo ẹgbẹ̀rún èèyàn náà tí èdè pọ́ lọ́wọ́ sọ pé ẹja yanjú tàwọn ará nàìjíríà náà ká tó yanjú ká tó yanjú tiẹ̀ bọ́lọ́wọ́n tí kan ọ̀bá sì tí ì láàyè ìkejì ó wà ń bẹ kò ò dúró. lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹyọ náà lọ́pọ̀lọpọ̀ èèyàn máa ń lo ọlọ́run fi yẹn bẹ́ẹ̀ rìsáàfù kì wá pé ń kan wá gbé ń sí nígbà tí lóyún náà ti sòtẹ́ ẹ̀ bá lè ronú jinlẹ̀ yóò rí a máa ṣe kódà kó lóun kó láàní gbaláda kò tí ì tó nǹkan tọ́lọ̀ wọn bá ta'ala tó ṣe fún wa. ló fi jẹ́ pé nínú àgbọ́yé yorùbá yorùbá ò ní ọlọ́run ti ń sìn wá tá a là ń sìn yorùbá ní ọlọ́run ní ń sìn wá mọ̀fúùmù bí àtẹ̀yàn ń sin ẹran wúwà lẹ́dí yorùbá kẹ́lìmọ̀ yẹn lójó fẹ́ dojúrú wúwà lẹ́dí yorùbá ó ní ń sìn wá bíbà tí à ń tàtọ̀ rọ́bìlì gánàmà ẹ̀ òun sin tẹ́yẹ̀ bá sì ń sin ẹran yorùbá ní ẹni tó bá mú kinní kan so mẹ́kùlé òun ni ó pàkókò fún un tó bá ti ń sin nǹkan ó fún lóúnjẹ abẹ́ẹ̀kọ́ ó fún lómi ó kò wọlé lálẹ́ tó wá kàdà ọlọ́run wá sí ètò ju yẹn lọ lórí ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n sìn sìn dìláàlà rẹ̀ yàtọ̀ síra wọn tó ti yé sìn pé èèyàn ń sin nǹkan pé èèyàn ń sin ọlọ́run dìláàlà rẹ̀ yàtọ̀ ṣùgbọ́n ẹni tí ò bá gbọ́ yorùbá dáadáa kò ní mọ̀ dìláàlà àti dìláàlà méjèèjì yàtọ̀ sínsìn kan sínsìn èèyàn àṣehásòrò ní ìjọsìn ajá ìjọ kúrò ń bẹ̀ sọ ti yé ajá kúrò ń bẹ̀ ni sísìn ìtàkọ́kọ́ rògbòbíyà máa rí nǹkan òní sísìn ìtọ́lọ́n ìjọsìn ìsìn onípìlẹ̀ rẹ̀ ìsìn sotiye ìsìn onípìlẹ̀ rẹ̀ sísìn ẹranko sísìn lòun ìpìlẹ̀ rẹ̀ ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n Yorùbá wa dàpọ̀ Ọlọ́run ti ń sìn wá tá ṣe mọ̀ pé jìnnàsì nìyẹn lọ́dọ̀ àwọn afọ́ onímọ̀ balaga tó aláyà hal tí èèyàn bá ti wà mí sifatil mu'minin nínú àmì ìròyìn onígbàgbọ́ òdodo ẹ̀tìkọ́rù nafs ó ní kéèyàn kẹ́mi èèyàn ó kú rẹ tẹ̀ kó mọ́ kéèyàn ó mọ̀ kú lẹ́mìí kéèyàn ẹ̀tìkọ́rù ṣẹ́yìn ó náà ní kéèyàn kẹ́mi ó fojú kéré gbogbo nǹkan téèyàn bá ṣe bójú lẹ̀ nǹkan yóò tóbi tó bó ti wulẹ̀ káwọn èèyàn mọ bàbàrà nǹkan yẹn tó ẹ wo iṣẹ́ tí amthal àwọn sheikh bumbaz rahimahullah tí wọ́n ṣe fún umar ẹ wo iṣẹ́ tí àwọn bíi àáfàá wa sheikh Nasruddin albani rahimahullah tí wọ́n ṣe nítòsí bíi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ bá tún bí àwọn àbáyẹn léèrè wọ́n tún máa bá àna tó wáyé lè mo tún jọ́ ka tó kéré nínú àwọn ọmọ akéwì subhanallah ẹ wo táwọn yẹn ṣe ọ̀sán wọn òru wọn khidmatan li hadha ad-din dábàá ń ka hadith lẹ́nu pé àbá àṣẹ al-Albani wọn láti ṣe lálàáfíà àbá àṣẹ al-Albani wọn láti ṣe da'if ni àbá subhanallah láì sì torí ẹ̀ di pòfẹ́sọ̀ láì torí ẹ̀ gbowó kàkà lọ́dọ̀ ìjọba wẹ́ẹ́ mà pé ntí bàbá Albani ṣe ọwọ́ ti fi gọ́ọ̀mẹ̀ntì máa fún lówó oṣooṣù wọ́n wọ́n fún kankan àwọn náà ò sì torí èèyàn ṣe wọ́n ṣe khidmatan li hadha ad-din ṣùgbọ́n lẹ́ni tá a bá àwọn afá Albani rahimahullah ọlọ́run bá kọ́ba ẹ wo bí láyé tí rahma yẹn àtàràhùmọ àléyìn tí ó jù máa lọ ní táwọn afá dáadáa máa ń retí lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ètò wọn máa ń retí nìyẹn pé báwọn ọba sí má àtàràhùmọ àléyìn èyí tá à ń sọ yẹn pé kọ́lọ́n kẹ́ wọn kọ́lọ́n kẹ́ oṣù gbogbo nǹkan táwọn èèyàn ń rò lọ lójú ẹ̀mí tí wọ́n ń gbà tán wá ń bẹ láyé àwọn nǹkan yẹn á báwọn èèyàn bá bàbàrà rẹ̀ pọ̀ اللهم اجعلني في عيني صغيرة وفي عيون الناس كبيرة ọlọ́run dákun gbogbo gbàjẹ́ máa kéré lójú ara mi ni báwọn yẹn bá ní mo tóbi ṣùgbọ́n lọ́dọ̀ tèmi jẹ́ máa ríra mi pé mo kéré ìtìkọ́rù nafsi ìfojúrí náà kẹ́mi máa fojúrí náà gbogbo ká tó ṣe amama al min haqqillahi ta'ala níbi àwọn nǹkan tó yẹ pé ojúṣe tó yẹ kéèyàn ò ṣe sọ́lọ́ téèyàn bá ti ṣe é kéèyàn mọ́ àtòrí ẹ̀ sọ pé mo ti ṣe bàbàrà lá kò ṣe déédéé nítọ́lọ́ ń ṣe fún yàn gan. qala nabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run la anna rajulan yujru ala wajhihi tó bá yẹ pé èèyàn kan bẹ tó ṣe pé látìgbà tí wọ́n ti bi sùjúdù báyìí wọ́n tún ń wọ kiri ila títí dìgbà tó fi kú harama lógbó kì í tún ṣe pé ó kún kékeré ó tún ẹ̀mí ẹ̀ tó mardọ́tà Allah azza wa jalla kó wá sí pé gbogbo nǹkan tí ń ṣe òfin mardọ́tà Allah azza wa jalla ó fi ń wojú rí ọlọ́run ká ló wọlé bẹ́ẹ̀ ká yẹ pé gbogbo ẹ̀ láti dọ̀tí dá ibi tí ń ṣe nìyẹn làhàkọ́ra hu yóò mẹ́lẹ̀ kẹ̀yàmà níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tọ́lọ́run bá gbé nǹkan yẹn jáde yóò kéré lójú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀san tọ́lọ́run fẹ́ san fún yàn ọmọ nìyẹn mọ̀ béèrè pé ìrẹ̀ ọlọ́run kí là á ṣe àlùjẹ́nà yìí pọ̀ ọlọ́run jaza'ahum bima kanu bima kanu jaza'an bima kanu ya'malun hmm? láàyè mi bima kanu yaksibun wa jaza'ahum bima sabaru jannatan wa harira kulu washrabu àníyàn bima aslaftum fil ayyamil khaliya ṣùgbọ́n ẹ̀san tọ́lọ́run ọba san fún wa ó ju tá lọ ọlọ́run sọ ní al-Qur'an kàbílán mẹ́ṣẹ̀tọ́ ọ̀nàrọ̀jìm ọlọ́run ọba ní man amila salihan min dhakarin aw untha wa huwa mu'minun walanuhyiyannahu hayatan tayyiba walanajziyannahu bi ahsani ma kanu bi ahsani ma kanu ọlọ́run ní a san wọ́n lẹ́san èyí tó dáa ju nǹkan tí wọ́n ṣe lọ so idan gbogbo nǹkan tá kódà kéèyàn fi gbogbo ọjọ́ ayé rẹ̀ kó má ṣe lọ́rùn kó má ṣe bàrẹ̀ níjọ́ gbẹ̀dẹ̀ alqiyama bọ́lọ̀ ń bá fún ọ lẹ́sọ̀ ọmọ ẹ̀kọ́ subhanallah ọlọ́run ọkàn sànù nǹkan yìí kọjá ìta ṣe bẹ́ẹ̀ náà lẹni tó bá bọ́ sínú yà ọlọ́run àti wàlẹ́ nìyẹn yóò rí ọlọ́run ìyá kí ló kí ló ń ṣe tó báyìí inna batsha rabbika lashadid la yu'adhibu 'adhabahu ahad wala yuthiqu wathaqahu ahad bí ìyá ṣe lé buhaya bẹ́ẹ̀ náà nìkẹ́ ọlọ́run ọba buhaya sábẹ́ ọlọ́run ọba nítorí rẹ̀ kí ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìrìṣẹ́ o. faman arafa Allaha wa arafa an-nafsa yatabayyanu lahu annama ma'ahu min al-bida'ah la yakfi walaw ja'a bi'amali gbogbo ẹnikẹ́ni tó bá dá ọlọ́run ọba mọ̀ pẹ̀lú títóbi ọlọ́run arọ̀fà lọ kẹlmà yìí kẹlmà tó ní nítumọ̀ ni téèyàn bá àrò kẹfà kayfa ta'rifu Allah ta'rifu rabbak bi'alamatin kathira minha ash-shams wal-qamar wa kẹlẹ̀ ṣùgbọ́n yìí dẹ̀ sọ̀fì yìí ní oníbàwọn oṣù tó faman arafa Allah tọba tọba tọba dọ́dọ́ máa. <coughs> odidi ojú lọ kí ni tó dọ́lọ́ mà kí ni ṣe ó rí ọlọ́run gẹ́gẹ́ faman arafa Allah ẹni tó bá mọ ọlọ́run ọba una bimana bi alamat bi makhluqatihi ẹni tó bá dọ́lọ́run ọba mà pẹ̀lú àwọn ẹ̀dá tọ́lọ́run dá pẹ̀lú àwọn sí ọlọ́run bi af'alihi wa sifatihi wa asma'ihi al-ulya téèyàn bá dọ́lọ́run mà pẹ̀lú orúkọ tọ́lọ́run pè rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ pẹ̀lú àwọn tó dá ẹ́ àwọn tó lọ́n sọ ni ọlọ́run yatafakkarun yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim wa yatafakkaruna fi khalqis samawati wal ard ẹ́ wọ́n ni rabbana ma khalaqta hadha batilan subhanak faqina adhaban nar يتفكرون في خلق السماوات والأرض أي يتفكرون في مخلوقات الله أي لا يتفكرون في ذات الله يتفكرون في مخلوقات الله wọ́n máa ronú nípa àwọn ẹ̀dá t'Ọlọ́run dá wọ́n fi máa dá títóbi Ọlọ́run pé tọ́ kódà gbà mí láàrin ara èèyàn wà fi àǹfùsíkùn àfàlà àtọ̀rọ̀ṣẹ̀wò orí ẹlòmíín báyìí àwùwà bíi ẹranko tọ́ Ọlọ́run a sì dá nǹkan tó wù bẹ́ẹ̀ sọ̀dọ̀ la ọmọ ó sì mọ̀ ọmọ ó wọ́n láyà àwọn ẹlòmíín sì ń bẹ kò ní ìdí ẹ sọ fún ó ti ma kí ló tọ́ ó ti ma kí ni nǹkan tí ó tọ́ wà fi àǹfóṣekún àfàlà àtúnṣerò ọlọ́run kò dá wa bákan a wà máa dá títóbi ọlọ́run mọ́ hmm? a máa dá títóbi ọlọ́run ẹlòmíín bẹ́ẹ̀ bá ti sọ ó ti yé ẹlòmíín bẹ́ẹ̀ sọ sọ sọ sọ sọ sọ sọ la orí ẹ̀ bẹ́ẹ̀ kò ní yẹ wà fi àǹfóṣekún àfàlà àtúnṣerò gbogbo ẹ̀ náà èyí ò fi máa dá títóbi ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí ò fi dá ma faman arafa Allaha ẹni tó bá mọ ọlọ́run pẹ̀lú àwọn tí èèyàn fi dọ́lọ́run ọba ma nínú àwọn àròyìn àwọn orúkọ àtàwọn ẹ̀dá rẹ̀ wa arafa nafsa tó o sì mọ ẹ̀mí náà pé an-nafsu ọmọ ẹ̀mí ara rẹ̀ al-kamalu lillahi pípé ọlọ́run ló ní anafsu làtú sọfún bilkamal anafsu amaratun bisoyi kọ́ọ̀lá lana rabbul khalaiki fahdara ala dakhali anafsu amaratun biso ẹ̀mí máa ń pààyàn láṣẹ kẹyàn ṣàbúrò ọlọ́run dẹ̀ sọ ní alukur'an kiri àwọn ọdún lẹ́yìn ṣètò ọ̀rọ̀ jim inna nafsa la ammaratun bis-su ila ma rahima rabbi so ńgbà tó ti wá mẹ́ẹ̀mí báwọn kí á lè tó à ń gbẹ̀mí rẹ pé ìwọ ló dájú ìwọ ló lò lẹ́sẹ̀ ìwọ ló lò mọ́ ta ló sọ wọn bẹ́ẹ̀. yatabayyan lahu téèyàn bá mi lè yóò hàn síyàn anama ma'ahu minal bido'a nǹkan tó o ní minal bido'a al bido'a bimana al a'mal àwọn iṣẹ́ tó ń ṣe tó pé bìdọ́à nínú èdè lárúbáwá tó yẹ pé literary arabic ni literary term a sọ yìí kébì mana goods asilacu albidoa bóyá èèyàn fẹ́ lọ ta àwọn ẹrù ẹrù kan téèyàn fẹ́ lọ ta lọ́jà bidoa èèyàn àbí provisions ṣùgbọ́n níbí ayé al àwọn tíṣẹ́ téèyàn ṣe èèyàn ó mọ̀ wípé láyẹ́kfì kò tó nǹkan kan o lẹ́gbẹ̀ẹ́ òun tọ́lọ̀ wọn bá ṣe lórí àwọ̀ ẹ̀rọ ẹ̀ walau jaa bi amali thaqalayn kódà kó ṣe pé iṣẹ́ tí gbogbo ẹ̀dá ọmọnìyàn ó ṣe tí gbogbo ẹ̀dá àlìjẹ̀nù ó ṣe ìwọ nìkan ló ṣe bó o bá kó níwájú ọlọ́jọ́ bóyá kí a mọ̀ náà mọ̀ wípé kékeré ni lẹ́gbẹ̀ẹ́ ìkẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala abẹ́lẹ́wọ̀n ọba nítorí rẹ̀ kó ṣàánú wa kó gba àwọn iṣẹ́ ìjọsìn wa kó gbà lọ́wọ́ kó má dá lù wá láyà wa innama yataqabbaluhu subhanahu wa ta'ala bi karamihi wa judihi wa tafaddulihi ọlọ́run gba àwọn iṣẹ́ yẹn lọ́wọ́ wa ní bi karamihi látara pé ọba ọlọ́rẹ̀ lọ́lọ́run wa judihi ọba tí màá tọrẹ náà ni alikaram wal judi bi ma'na wahid wa tafaddulihi ọlọ́run fi ń sọ láàánú pé ẹ mú wa màá gbà bẹ́ẹ̀ màá gbà màá gbà kò bá kéré tó ṣe torí tèmi lọ sáfi ṣe ọlọ́run gbà. wàyòtìbò àléyí ó sì ń ṣẹ̀san lérí ẹ̀ bìkárọ̀mìhì wàjúdìhì wàtàfọ̀dọ̀lì pẹ̀lú ọrẹ rẹ̀ àti ìdáọ́lá ọlọ́run bá fi san wa ní ẹ̀san lórí tàǹsì so ìdàn tí ilé ìbáyé wa kò sí ìjà kínní dòdò máa ṣe fáàrí lérí ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé n tà ń sọ yìí kì í ṣe bó tilẹ̀ bá ti kírun pé ọlọ́run ó ọ ọlọ́run ò lè gbà jáde kí la ṣe là kì í ṣe bẹ́ẹ̀ o wa kadhalika ja'alnakum ummatan wasata á lánìyàn pa á ní rọ̀jò àpọ̀lọ̀ ó gbà nígbà tó bá ti ní al-ikhlas wal-mutaba'ah ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n kì wá nílọ ká mọ̀ àwọn àṣẹ fáàrí torí pé tó bá dàlú wà láyà ńkọ́ so tí wọ́n ń sọ ń bẹ̀ ẹ̀ nìyẹn kọ́mọ́dà bí àwọn sófin tánikẹ́ni iṣẹ́ wo ni àṣẹ nítorí kó gbà àkànṣe ni àṣẹ là kí ló dé tó bá ń ṣe à ń ṣe kó lè gbà lọ́wọ́ wa a sì fọkàn balẹ̀ àánú rọ̀jà pé insha allah ọlọ́run ó gbà lọ́wọ́ wa lókùrú gbà tá a bá ti ní sharta qabul al-amal al-ikhlas wal-mutaba ṣùgbọ́n èyí tí wọ́n ń sọ fún wa bíi ni pé ká má wàá máa gbéraga lérí ẹ̀ ká mọ́ rò wípé iṣẹ́ tá a ṣe òun òun ni ó wà jẹ́ ara àṣẹ ọlọ́run ó tóbi sí i àbí àtàbàṣe ni àhọ́lọ́run ó sọ fàlà pé bá dálé wà láyé àtúbà lòun ní ìdíyẹ kò sí nǹkan láṣẹ so n tábẹ kọ wa ń bẹyàn téèyàn bá wà lè máa ronú bẹ́ẹ̀ lórí gbogbo iṣẹ́ téèyàn bá ń ṣe torí pé èèyàn ṣe olóore mí bẹ tó o bá ṣe ó lè má jẹ ìrìn láàjù tó àfọlẹ yìí má ṣùgbọ́n ṣe olóore téèyàn ṣe pẹ̀lú àníyàn bá a ṣe sọ yìí làbúdà àyàkùnà ìlàjàn lè dọ́ àfi ìmánì yóò jẹ́ ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ nùgbèsà yorùtọ̀ abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala eléyìí tí a wí ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní àwọn èyí tí a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run jẹ́ kó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk